ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدا قفون ولون وبا أترى إكي ولون وتي إيجير فون النبي ومحمد وقوى أرى النبي أو صحابة النبي abẹ́olúwa fi ìkẹ́ tí a tọrọ yìí kò fi kárí wọn ogun àwọn tí ogun ogun àwọn tó máa ń tẹ̀lé ìlànà nàbẹ̀ náà títí tó fi di ọjọ́ ogun nàbẹ̀ kìyàmà lọ́run kọ́ máa ń yọ wọn kalẹ̀ níbi ìkẹ́ a tọrọ yìí ogun àwọn tí à ń gbé ètò àdéhùn yóò sọ̀rọ̀ akéwà pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ tí mo gbé ọ̀rọ̀ yẹn mo gbẹ́nu lé ọ̀rọ̀ kan ní ìjẹ́jọ́ nípa àwọn nǹkan tí ó ń jẹ́ àwọn àpèjúwe àwọn àkàwé ohun tó máa ń ba ẹbí jẹ́ so gẹ́gẹ́ bó ṣe pé àwọn nǹkan tí mò ń bábọ̀ náà ni àwọn nǹkan tó ń jẹ́ nǹkan mọ̀hẹ́rọ̀mà àti nǹkan ìwọ̀ tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ mọ́ máa dédé rẹ̀ bí nínú láì ta àlàó súnmọ́ kọjá pé eléyìí ni màá fi ṣe ìparí lórí ọ̀rọ̀ bíba ẹbí jẹ́ jíjà okùn ẹbí so tó ṣe pé nǹkan mi tó tún jẹ́ nǹkan ìwọ̀ mi òun náà ni màá tún bẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run ọba àbí tí mo ti wá dúró ní ìjẹ́jọ́ òun náà ni wípé ara àwọn ọ̀nà tí ó tún máa ń fa jíjá okùn ẹbí òun náà ni sọyẹnì khilaf wijhatu nawar li amrin aw umurin min umuri diniya kó jẹ́ pé ojú tí ẹnìkan fi wo nǹkan kan àbí àgbọ́yé tí ẹnìkan gbọ́yé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó wá yàtọ̀ sí tẹnìkejì tó kíní yẹn ó máa ń dá wàhálà kalẹ̀ láàrin ọ̀rọ̀ ẹbí ẹ̀rí a máa dá wàhálà kalẹ̀ bayna al-ab wal-ibn láàrin ọmọ sí bàbá. Si wà á sòfò àbí kọ́ jẹ́ pé bàbá ni sí ọmọ ẹni kí bàbá gbọ́ kíní kan yé ọmọ yẹn òun ò gbọ́ yé bẹ́ẹ̀ àbí ọmọ lọ́gbọ́n nǹkan kan yé tí bàbá ò gbọ́ yé bẹ́ẹ̀ wà bẹ́yìí náà um wẹ̀lẹ́bù àti ọmọ àti ìyá náà a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kódà máa ṣẹlẹ̀ bẹ́yìí náà zẹ̀wọ̀jẹ̀yìn láàrin ọkọ síyàwó tíyàwó gbọ́ nǹkan kan yé tọkọ ò ní rí gbọ́ yé bẹ́ẹ̀ àbọ̀kọ gbọ́ nǹkan yé ìyàwó ò ní rí gbọ́ yé bẹ́ẹ̀ kíní yẹn máa ń dá ìpín yẹlẹyẹlẹ ìbá okùn ẹbí jẹ́ àmọ̀dálẹ̀ kódà bẹ́yìn àk láàrin ọmọ ìyá àtọmọ ìyá àtàbúrò àbúrò ṣẹ́gbọ́n so ẹ̀gbọ́n anípín tèmi rí nì lórí ọ̀rọ̀ ẹ̀sìn so àbúrò ní rùn èmi ò bẹ́ẹ̀ àbúrò ní nì ìyá ò ní bàbá ní rọ bẹ́ẹ̀ kíní yẹn máa dá so ṣọ́ọ́rí àwọn wàhálà yẹn tó máa ń ṣẹlẹ̀ àwọn oríṣiríṣi ni ọ̀nà tó máa ń gbà wá ẹ̀rí wàhálà mi a máa ṣẹlẹ̀ kì í ṣe ìyẹn ni mo fẹ́ lọ tí mo fẹ́ sọ ikọ́ ni mo fẹ́ lọ mo ní kó jẹ́ pé ẹbọ tó clear sangiliti so irú yẹn kọ́ làwọn fẹ́ sọ ẹni pé bàbá jẹ́ bàbá ń ṣe ẹbọ ń sawo ń tẹfá ń ṣe gbogbo ẹ̀ tó pé ọmọ pé a kì í ìdáná kìfìrí lélẹ́yìí ẹlẹ́bọ lélẹ́yìí so tí n bá tẹ̀ fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí yẹn kì í ṣe yẹn gangan níbi tí mo fẹ́ lọ jù torí yẹn ti clear wípé ẹ̀sìn wọn òun yàtọ̀ tọ̀ síra wọn. so àbí kó wá jẹ́ pé ẹ̀yìn àwọn yìí bàbá ń sọ̀rọ̀ bàbá ń bọ egun bàbá ń ṣe ọdún egun ń egun bọ òòṣà ọmọ wa rí i pé ah èmi ò ṣe léyìí pé Islam lèmi ò ṣe sùúrù yẹn kọ́ ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní àsìkò yìí sùúrù yẹn náà kìí ṣe tí a nìkan tẹ̀léra wọn o wọn ò lè tẹ̀léra wọn ọmọ yẹn gbọdọ̀ tẹ̀lé bàbá wọn so kí n yan kí n tó kù níbẹ̀ àmọ́rú àwọn ọ̀nà tí mo fẹ́ jẹ́ ká wò gangan òun ni pé bóyá kà ṣáàni lẹ́hìá tàwùfẹ́rẹ̀ lẹ́hìá ipe ọmọ nìṣẹ́ wa ni pé a òun rí i pé ara ti ń jẹ́ ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn òun ni kí òun ó fi irun gbà wọ́n kalẹ̀ ẹ̀rẹ̀ bàbá sì ní bàbá ò rí bẹ́ẹ̀ ìyá náà ò rí bẹ́ẹ̀ kódà ìyá máa wò ó pé ah, ah, àbí bàbá mi òkè wọn ọmọ kékeré báyìí wọ́n fẹ́ darúgbó wọ́n wá sọ̀rọ̀ rẹ̀ dà àgbàlagbà wọ́n sọ̀rọ̀ rẹ̀ di a wọ́n wá fi irun gbọ̀n kalẹ̀ so ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nù gbà tó wáyá yóò wá mọ wá di pé èṣù ọmọ tapo sí i yóò mọ wá le yóò mọ wá le yóò mọ wá le so ìyẹn ń bá wọn. ọ̀nà kejì òun náà ní ṣòkòtò kí ṣòkòtò kọ́ má máa balẹ̀ aṣọ tí yẹn fẹ́ wọ̀ kọ́ má máa balẹ̀ so àwọn òbí mi àwọn bínú kọ́dọ̀ ọmọ ìyá mi àwọn bínú tẹ́lákùn kí ẹ bá yẹ kí bóyá èṣù ó ń dá sí nǹkan kí ló kan bọ̀dá àti àbúrò agbọ́tà àwọn ìyá àti bàbá kí ló tó kan ti bọ̀dá tí ó ní bákan ní ọgbọ̀rọ̀ ní àbúrò ń gbọ́dọ̀ máa ṣe tàbí bákan lẹ́gbẹ́ mi ti gbọ́dọ̀ máa ṣe tí ìbá ṣe bí náà kò nídìí so táwọn òbí nìkan tẹ tó gbọ́ tòbí pé á ní òbí ń wò pé òun ní agbára lérí lérí ọ̀rẹ́ lérí lẹ́rẹ́ tó ń jí ọmọ òun ni so àbí kó ṣe pé ṣáànù al-hijab wípé ọmọ ń lo hijab lọ́mọ obìnrin tó ó ń bo ara rẹ̀ kò sí ara kalẹ̀ lọ́mọ mùsùlùmí ìyá rẹ̀ náà sì jẹ́ mùsùlùmí bàbá rẹ̀ náà jẹ́ mùsùlùmí so àbótiẹ̀ tó sún síwájú ó ń lo nìkọ́ọ̀bù ìyá jẹ́ mùsùlùmí bàbá jẹ́ mùsùlùmí ọmọ ní pé òun padà òun rí àwọn àgbọ̀ yí ẹ̀sìn kan dérú lẹ́bù yẹn tí wàá dá wa lálẹ́ àti mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ṣé kí bàbá mi yóò wá takú rọgbọdán ìyá mi náà takú rọgbọdán tó burú tó bá lè já sí kọjá sí o èmi kọ́ o mi ò ní gbà o tó kúrú ojú lábẹ́ fi wọ àwọn nǹkan yìí tó bákan náà àbí wàlẹ̀ àìdàmù ìnìṣìnà àìmọ́ kúnlẹ̀ kíyàn ọmọ dúró pé ẹ̀yìn ni mo kúnlẹ̀ kí yín tó yóò wá di wàhálà yóò di fìtínà tó bákan náà wàhídà mi ṣòdúró hafalat albidaiya kọ́mọ ní èmi ò ní máa lọ síbi àwọn tó bá ti ń jẹ́ àwọn ìjọ tí wọ́n ń ṣe ayẹyẹ tó bá ti jẹ́ ayẹyẹ tó tako ẹ̀sìn sí ayẹyẹ bídà so ayẹyẹ bídà ayẹyẹ bídà ni bóyá bí ayẹyẹ mọ́wúlídì lè látòlè kọ́dírì ìsọ̀rọ̀ wọlé ní ẹ̀rọ jì so kọ́mọ́nì mi ò ní lọ ayẹyẹ ìjírá gbogbo tí wọ́n ń ṣe àsàlátù sunday sunday kọ́mọ́nì mi ò lọ mọ́ kí bàbá wa bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú rẹ̀ àbí kí kó wa bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú rẹ̀ so ìyẹn náà máa ń dá fìtínà kalẹ̀ gan tó pé èèyàn padà rí i pé ó fẹ́ dẹbí rú so bákan náà àti al-hafalat al-mubaha al-hafalat al-mubaha àwọn afla àwọn ẹni pé àwọn ayẹyẹ tó pé wà nú ẹ̀sìn àmọ́ al-mukhtalata bil-munkarat àmọ́ àwọn ìbàjẹ́ àwọn nǹkan tí ò da ọwọ́ à ń bẹ̀ bí ìyàwó ṣiṣẹ́ nìsín ìyàwó ṣe ń bẹ nínú ẹ̀sìn kí n ṣe ìyàwó ó da so àmọ́ ìgbà tí wọ́n ń ṣe ìyàwó ó wá di pé àwọn oríṣiríṣi nǹkan tí ó tako ẹ̀sìn ọlọ́run wà ń bẹ̀ káwọn kan wá dúpẹ́ àwọn òní bá wọn débi irú àwọn kà yìí à ní débẹ̀ so gbogbo irú àwọn ìyẹn náà ni àwọn nǹkan tí mo rántí báyìí pé kó máa ń dá wàhálà kalẹ̀ so màá fẹ́ wò pé kí á wò pé ojú wo ni ẹ̀sìn fi wò ṣẹ́mọ̀ nínú àwọn nǹkan tí à ń dárúkọ yìí àwọn kan bẹ tó ṣe pé dandan náà ni so àwọn kan bẹ tó pé tó bá ṣe ìwọ ni kan bẹ tó bá ṣe pé tíyẹn bá ṣe délẹ́bù mi kò sí pé ẹbọ ni ó lè jẹ́ ẹbọ kékeré ó lè jẹ́ ẹbọ láńlá nínú àwọn kan tí mo kà kalẹ̀ yìí nìsín so àwọn kan bẹ tó ṣe pé ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ láńlá ni so ẹ wo rú lápèjúwe nìsín kíyìn onípe ìwọ̀n kóbìnrin máa lọ hijabu kó bó ara rẹ̀ kalẹ̀ à ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni so ẹ̀ṣẹ̀ ńláńlá ni torí pé kí ni tá a bá wo ní alukoran a rí àyà ọlọ́run ọba tí ó wá tí ò rújú rárá tọ́lọ́run bá ń sọ fún anabi sallallahu alaihi pé kó kìlọ̀ fún gbogbo àwa tí à ń jẹ́ mùsùlùmí lóbìnrin olúwa bá ń sọ pé a'udhu billahi minash shaitani rajim ya ayyuhan nabiy kulli azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin tolúwọba ó sọ nínú ayé al-Qur'an ike wà nábì sọ fún àwọn ọmọ rẹ ń kulli azwajika sọ fún àwọn ìyàwó rẹ wa banatika àtàwọn ọmọ rẹ wọ́n ní sa'il mu'min àti gbogbo ọmọbìnrin mùsùlùmí sàn kí wọn náà ti kó bẹ́ẹ̀ ọmọ ìjẹ́ náà ti kó bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ti kó bẹ́ẹ̀ kí lọ́lọ́ ní kó fún wọn pé yudinina alayhinna min jalabibihinna jìlbáàbù wọn kọ́ da bulẹ̀ kó bulẹ̀ yányán lùwà ní zálíkà adìnnà ayọ̀ ìrọ̀fùnà ilé ilé fi dá wọn mà wọlé ayọ̀ zayn àwọn òfin ni wọn kana ní ọlọ́run bá ti sọ ayé ayé ẹ̀rí pé direct ni àṣẹ ọlọ́run ni náà nínú Abbas ọwọ́ ni amara Allah ní àṣẹ ọlọ́run bá pa fáwọn obìnrin níbí yìí ọlọ́run pàṣẹ fún nisa'il mu'minin gbogbo àwọn obìnrin tó bá ń jẹ́ ọmọbìnrin mu'mini an yasturna abdanahu abdanihin kí wọ́n gbogbo ara wọn bí jalabibihin pẹ̀lú aṣọ jìlbáàbù wọn kán gbogbo ọ̀ṣọ́ wọn tán bá lò kán da aṣọ tí ò ní jẹ́ ọ̀ṣọ́ bò tí aṣọ yẹn wà á jẹ́ jìlbáàbù tí ó fẹ̀ sẹ̀rẹ̀ àṣẹ ọlọ́run tọ́lọ̀ ń pa wá nìyí sẹ́ni tó bá dúró ti irú eléyìí lóbìnrin tó gbọ́ yí bẹ́ẹ̀ tó ká dé bẹ́ẹ̀ so irú ẹni yẹn ó ń ṣe nǹkan tọ́lọ́run ọba ṣe lọ́rùn yẹn lérí rẹ̀ ni ẹni tí ò ṣe ọ ń ṣe ọlọ́run ọba ní ẹ̀ṣẹ̀ láńlá so kí wọ́n pa láṣẹ pé káì ọgbọ́dọ̀ ṣe irú eléyìí má àfẹ́ bẹ́ẹ̀ àláìkẹ́ bẹ́ẹ̀ ọmọbìnrin yẹn kò gbọ́dọ̀ dá wọn lóhùn kò gbọ́dọ̀ tẹ̀lé wọn gbọ́dọ̀ tẹ̀lé wọn so mo fẹ́ mu níbi àwọn ẹ̀ṣẹ̀ láńlá ara àwọn ẹ̀ṣẹ̀ láńlá òun náà ni kí wọ́n ní kíyàn ó máa fa irùngbọ̀n àbí kó máa wọ́ ṣòkòtò lẹ́lẹ́lẹ́ torí pé haram ní kíyàn wọ́n ní kí ṣòkòtò kí wọ́n tó wọ́ ṣòkòtò lẹ́lẹ́lẹ́ kó kọjá kókó ẹ̀ṣẹ̀ sorú àwọn nǹkan yẹn ní tí ẹ̀sìn ká ṣe ni adisa anabi wà fún gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí anabi ni wọ́n fẹ́rù lè ha ẹ̀yìn fún lè ha ẹ̀fẹ́rù gbọ́n lẹ̀ ọ̀kọ́ so ibi yìí lèyìn sọ pé àṣẹ ni so pé àtànàbí ipa àṣẹ ni tán bá ti ní alẹ́ amúrú yaqtadil hujub tá bá ti rí àṣẹ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam káwọn pé dandan ni so nǹkan tó jẹ́ dandan ni kéèyàn ọmọ kéèyàn ọmọ ṣe máa ń so bákan náà àbí ọ̀rọ̀ kéèyàn onípéyàn ní lọ síbi àwọn ìjọ tó jẹ́ ìjọ tí ìbàjẹ́ wà ń bẹ̀ tó ń ṣe nǹkan tí ọ̀dà bí wọ́n ń ṣe ìyàwó nìsín wọn á lùlù ń bẹ kí wọn ní mi ò ní débẹ̀ o torí eléyìí ẹni mú o ṣe ń tí ò dáa n tó wà nínú ẹ̀sìn ọlọ́run bá ní í ṣe tí wọ́n lè wáyà Kùránì ọlọ́run ní ẹ mọ́ ìjókòó tí àwọn èèyàn tó bá ti ń ṣe nǹkan tí ò dáa kẹ́yìn náà má dára wọn. sọ àdìsá nẹ́bí sọ lọ́ọ̀ sọ́làmù ń bẹ pípa nẹ́bí fẹ́ lọ síbi wàlímà bàtà nẹ́bí rí níbi wàlímà tó fẹ́ dé bẹ́ẹ̀ ó lè tí wọ́n ta kọ́tìnì síbẹ̀ ànẹ́bí wa bí wọ́n pé kí ni tó mẹ́lẹ́ yìí wọ́n ní fọ́tìnì kò fọ́tò ẹ̀yìn eh, kọ́tìnì táwọn fún ibi lára kọ́tìnì yẹn wá ya nǹkan sí ara rẹ̀ so wọ́n ya bí àwọn pictures àwọn fọ́tò bí wọ́n máa ń ṣe lónìí tó pé tí wọ́n bá fẹ́ ká máa fẹ́ wọ bí ìjọ tó ti wá gbé àwọn pictures àwọn èèyàn kalẹ̀ bó ṣe fẹ́ wọ bẹ̀ báyìí ànábì kan padà ni so ànábì ní láéláé pé èmi ò ní dúró níbi irú nǹkan báyìí so bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí Umar ibn Khattab ó ṣẹlẹ̀ sí eh, eh, Umar ibn Khattab radiyallahu anhu níjọ́ kan làwọn kan invite Umar fi kó wá káwọn wá jẹun kó wá síbi wọn ń ṣèjọ bàtà nàbí tí Umar fẹ́ wọlé báyìí ó rí àwọn fọ́tò ń bẹ̀ ni ó padà sílé pé láéláé ìlédú ń dúró léyìí tó bẹ́ẹ̀ náà ni ó ṣẹlẹ̀ sí Ibn Mas'ud náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà Uqba ibn Amr náà ó ní wọ́n pe wọ́n ṣe oúnjẹ wọ́n padà àwọ̀ wọn pè wọ́n bí kan wá bẹ́ẹ̀ bàtà pè wọ́n wọ́n bí wọ́n pe àfẹlẹ́bẹ́yìí ti sọ̀rọ̀ ṣé fọ́tò ń bẹnu lé ta fẹ́ wọ̀ yìí kọ́lá náà ẹnìyẹn níbẹ̀ ni fàábà ń yẹ ìdíkú làhà ó ní èmi ò ní wọlé o. sọ ní pé kárí ẹni tó fẹ́ kán ibi ìjọ tán bá ń ṣe kí wọ́n rí àwọn nǹkan tí ọ̀dà kí àwọn obìnrin àtọkùnrin náà ń lára náà ń lọ́pọ̀ mọ́ra wọn yìí ìlú ìlú náà ń lù yìí wọ́n ń lù náà ń jó àwọn onífà kéńké oríṣiríṣi kẹ́ni àmì ò ní débi irú nǹkan báyìí so kó wa dìjà kẹ́nìkan ni ó ẹ̀sìn wa ni ní Al-Awza'i ó ní nahnu la nadkhulu walimatan fiha tablun wala mi'zar so gbogbo bí tọ́ba dúkọ́ bá ti di pé ń lùlù bí ìjọ àwọn èdè bẹ́ẹ̀ tọ́ba ti ń kọrin àwọn èdè bẹ́ẹ̀ so ó rí pé ní tí irú ẹni yẹn gbára lé ó gbára lé nǹkan ẹ̀sìn ni so tó bá rí báyẹn so èèyàn gbọ́dọ̀ takoru ẹni yẹn tó wá burú jù lọ́jà ṣe pé nǹkan ẹ bọ́ wá ni bí pé ya máa kúnlẹ̀ fún wa àti máa lábàbà àti máa tẹríba fún wa so náà látòrí ọ̀nà rẹ̀ èyí sì ni ó ti yé òun pọ́lọ́wọ́n bá ní gbogbo tí wọ́n ń jẹ́ eréke wa ló ọba làwọn fi ń tẹ̀ fún láti fi gbé tóbi láti fi kíyàn tó a gbọ́dọ̀ ṣe kò bá mu ìlànà táwọn ẹbí kọ́ wa náà lélẹ́yìí so gbogbo àwọn nǹkan yìí ló máa ń dá fìtínà lẹ̀ ṣé tó bá yẹ pé nǹkan tí yẹn ó ṣe lọ́hùn lélẹ́rí ni tí pé tó bá ti ṣe ẹ̀ṣẹ̀ ni àbí tó bá ṣe ẹ̀ṣẹ̀ ni wàláhì àwọn tí ẹni tó bá ń jẹ́ pé irú àyẹ̀bí báyẹn ló bá wà dúró lérí ọwọ́ tó dúró náà ni so ẹ̀yin tẹ́ jẹ́ mọ̀lẹ́bí màá wá síbi tí yín náà nìsín kódà màá wá síbi tí ẹni tí òun náà dúró tí ń ṣe nǹkan yẹn tó wá kí bàbá náà bá ní dúró má da ọmọ rẹ lóhùn kì á ẹni tẹ́mi orí lélẹ́yìí tó wá pé ọkọ náà bá ní dúró má da ìyàwó rẹ lóhùn kì á tẹ́mi gbọ́ lélẹ́yìí so ó gbìyànjú kó fà á ni ṣẹ́ríbi tó máa ń le díẹ̀díẹ̀ ni pé ọmọ sí bàbá ìyàwó sí ọkọ tó pé ìyàwó ló wá gbọ́ nǹkan kan yé àbí bàbá ló wá gbọ́ kinní kan yé àwọn ọmọ ló gbọ́ kinní kan yé tó wá takò tí bàbá rẹ̀ sọ tí bàbá rẹ̀ àbí tí bàbá gbọ́ yé so ní mú àwọn àlàyé wá lérí irú àwọn nǹkan yẹn náà so ẹni tó bá jẹ́ pé nǹkan ẹ̀ bọ́ ni ìyẹn tẹ̀lé yàn ẹ̀rí pọ́ lọ́wọ́ bá sọ fún wa pé ṣe dáadáa sáwọn òbí rẹ méjèèjì àmọ́ wa in jahadaka لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا tòbí tí wọ́n ti wá rí tiẹ̀ lélẹ́yìí táwọn òbí bá ń sọ fún yàn pé kó wá máa ṣe nǹkan tó jẹ́ nǹkan ẹbọ nǹkan tí kò dáa nǹkan tó ta kò fi ọlọ́wọ́n ọba nǹkan tí anabi sallallahu alaihi wasallam ò fẹ́ mọ́tẹ̀lé wọn o la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq kí n tó bá ti jẹ́ pé yẹn ó ṣẹ lọ́hùn yóò kí n tẹ̀lé òbí yẹn lórí rẹ̀ yóò kí n tẹ̀lé dá lórí rẹ̀ so eléyìí ni títí ìwọ ọmọ yẹn ẹ wá wo ìgbà tó lọ sọ wá ní wà sọ ṣíbo ó máa fi dúnìyà ma'rufan àmọ́ wọ́n ọmọ yìí o wọ́n ọmọ yìí àwọn òbí rẹ̀ méjèèjì ń ṣe dáadáa pẹ̀lú wọn o láyé ṣe dáadáa pẹ̀lú wọn má ṣe àìlójútì sí wọn o má ṣe ìkọjá àlà má ṣe gírímọ́nkáyì sí wọn o ní tí ọlọ́run ní kò ṣe yẹn orí rẹ̀ nìkan ní kọ̀ọ̀kan dùkúrọ̀ gbọ́dọ̀ sọ gbólóhùn kan láti fi takò wọn pé ìníṣe oníṣe ní kò ṣe òsì hmm, sọ gbólóhùn kan pé ìníṣe kọ́dà mo lè máa bẹ̀ wọ́n kí ẹ dákun ẹ má bínú kìí ṣe mí náà òfin ọlọ́run ọba ni ọ̀rọ̀ tó dáa náà ni ọmọ sọ jáde sí wọn o sì ní ṣe nǹkan tó ta kò òfin ọlọ́run tán ni kò ṣe yẹn so tí nǹkan yẹn kódà tí kò bá ṣe pé ẹbọ nígbà mo ṣàlàyé lẹ́kan yẹn gbọ́dọ̀ tẹ̀lé èèyàn ní orí rẹ̀ so mo fẹ́ wò wípé bó ni àwọn tá a jẹ́ òbí bàbá ìyá tí wọn náà ti rí i pé òun náà ti experience pé á ọmọ yìí yìí ó ti gbọ́ nǹkan kan yé tó ti dá wọn náà rí i pé á ọmọ yìí ti mọ àwọn nǹkan kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí tó bóun ló ṣe wá lù pẹ̀lú rẹ̀ hmm, má lò nílò pé tó fi wá di pé ìfẹ́ rí ọmọ mọ́ta sí mi má kódà mo wá béèrè nǹkan kan lọ́wọ́ mi mọ́ torí pé kí ni ọ̀gbọ́n tèmi ń sọ fún ọ. ṣé o mo sọ pé wíṣí àtò ni ìwòye yín ti yàtọ̀ nu ó ti yàtọ̀ so bó ṣe wá mẹ́ǹtínì ẹ̀ bẹ́ẹ̀ ṣe mánéjì ẹ̀ náà lèmi fẹ́ mú wá fún ẹni nísìnyí akọ ni pé ẹni tó bá ń jẹ́ òbí ọmọ báwọn àbí ó jẹ́ bí ọkọ àbí nǹkan kan tó jẹ́ wọlọ́ṣà láṣẹ ìṣòro ìsọdúrí lè máa ń ra àmùkọ́ lè fún lè máa wọ àlẹ́ yìí mi ń rẹ̀ ọkọ̀ túkánná jẹ́ rẹ̀ ṣe ni pé free ní free mind tí kẹ́mi rẹ̀ ó firi fún nǹkan tó ń rí tó yàtọ̀ sí nǹkan tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kódà bẹ́ẹ̀ ó tó lóbo dẹ̀líl béèrè pé kí ló ń ṣe ọ́ kí lọ gbára lé tó ń ṣe nǹkan tó ń ṣe yìí wọ́n bí ah irùngbọ̀n kí ló dé wọ́n mọ kékeré tó fi wọ́ kó mọ́ fi irùngbọ̀n kalẹ̀ wọ́n mọ kékeré kí ló dé tó fi jẹ pé ṣòkòtò rí òfin tó lẹ̀ wọ́n mọ kékeré tó fi pé kí ló dé tó fi ń wọ̀ ṣìjáàbù wọ́n tó ti lọ́kọ ṣàkálùmí gan-an ń lo nìkọ́ọ̀bù kò tí ì lọ́kọ sọkọ́dà ń fọ ẹ̀ ń gbọ́ afa kan jọ ní ń sọ kutukutu báyìí pé ah àṣejù ni yóò àṣejù ní kíni àṣejù ní kíni lónìí kọ́ọ̀bù kò tí ì tí ì lọ́kọ wọn ni ẹ̀bùn ló ti wá lọ́kọ èyí wọn kàn wọ ẹni tí ń wárú rẹ̀ ń bẹ̀ yọ pàdé irú tiẹ̀ náà ṣé bí wọ́n náà ní irú tiẹ̀ tí wọ́n náà ń wá káàkiri tí wọ́n hàn kán náà ní irú tiẹ̀ tí wọ́n wá tiẹ̀ náà tó ní pé ìwọ tó jẹ́ òbí yẹn jẹ́kẹ́ mi rẹ̀ ó fírì yàní alfaham lo àgbọ́yé kó wá bí pípín ló ti rí tó ń ṣe yìí tó tó bá ti fún ọ pé òun rèé nínú alukur'an ni nínú hadith anabi sallallahu alaihi wasallam ni waru ronú sí i kódà bí wàá jẹ pé ní ìwé bá ní ọ tó fi kó bọ translation rẹ àwọn english text àwọn text kínní àti islamic text tó rí tó rí ká tó wà lásìyàmà ayé tẹ̀ ti rọrùn lónìí ó ti rọrùn so òun náà ni pé ìwọ gẹ́ fúnra rẹ ìgbésẹ̀ kan nù bí ọmọ yẹn gẹ́gẹ́ fúnra rẹ pé kí ni ń ṣẹlẹ̀ gàgà so bí tó bá ti ń béèrè tó ń ṣẹlẹ̀ wọn náà ó ro yìí pé òkè tọmọ yìí ń ṣe lélẹ́yìí so ẹlẹ́ẹ̀kejì ìgbésẹ̀ kejì ni pé ìwọ òbí yẹn wà lọ lè wádìí wọn náà wádìí lọ́dọ̀ àwọn onímọ̀ àmọ́ àwọn onímọ̀ tá à ń sọ <laughs> àwọn tí wọ́n ń jẹ́ yẹnì ar-rasikhina fil ilm alladhina ihtammu bil ilmi ad-dini àwọn tán ní ìfọkàn tán ní ìkàkún fún ọ̀rọ̀ ẹ̀sìn ni o àwọn tán ní ìkàkún fún ọ̀rọ̀ ẹ̀sìn tí ipá àwọn dán ń lo ẹ̀sìn ọlọ́run o lè lọ lè máa béèrè ọ̀rọ̀ ìjáàbò lọ́wọ́ àfa tó ṣe pé ìyàwó tiẹ̀ gan-an ìbòrí àbí kò tiẹ̀ mọ́ bò nǹkan kan ọ̀rùn ní yọ̀ọ́lẹ̀ káàkiri o lè bí o lè bí ọ̀rọ̀ ní kọ́ọ̀bù o lè béèrè ọ̀rọ̀ ní kọ́ọ̀bù lọ́wọ́ rú rẹ o lè béèrè ìjáàbò lọ́wọ́ rú rẹ o àfi àfa tó wá jẹ́ olùbẹ̀rù ọlọ́run kí wọ́n sọ pé ah pé àwọn ìyàwó wo ṣe kínní ìyàwó bó ṣe ríre inú ẹ̀sìn tí o tó bá rí báyẹn ọ wá àwọn tí wọ́n ń jẹ́ tàwọn tán jẹ́ àfáà tí wọ́n ń ṣerú nǹkan báwọn so kódà mú mẹ́ni kan tó yẹ pé yóò gba mẹ́rin yóò gba ẹ̀rí ìrìn ìkílẹ̀ rí yóò sì gbà á ewúrẹ́ àsìkò ayé tàwa yìí nìsín ẹlòmíràn ó lè snap ẹ̀ kò wá ní sọ tó fẹ́ fi kíní yẹn ṣe yóò wá gbé lọ sọ́dọ̀ àwọn tán mọ kéwú pé dákùnrin bá ń túmọ̀ kíní yìí kò ní dúró lójú ẹnìkan wọn ó yóò tún lọ́dọ̀ ẹnìkejì ó tún lọ́dọ̀ ẹnìkẹta ẹ̀rọ kò kí ló dùn lè ṣe wàhálà lérí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ ń ṣe wàhálà lérí ayé náà wọ́n lè mí ṣe wàhálà lérí oúnjẹ wọ́n fẹ́ jẹun yóò wá láti láti inú ìgboro yóò wá ẹ̀ńtẹ́ńtẹ́mì wá ọ̀ wá lè ṣe wàhálà lérí ọ̀rọ̀ ẹ̀sìn wíkẹ́ à ǹjẹ́ kó bá dúró lọ́dọ̀ eléyìí tún lọ́dọ̀ àfa yìí tún lọ́dọ̀ eléyìí tó bá rí pé ẹ̀hún àwọn tó so mo sì fẹ́ gbé kọ́ọ̀lù níwọ̀nba tọ̀ àmọ́rú àwọn òbí yẹn ádámù ṣàtì má bu ọmọ yẹn ádámù tẹ̀ǹfìrì má lé ọmọ yẹn jìnnà sí ọ gbogbo tó bá lè kó orí lára ọmọ rẹ ṣé bọ́mọ rẹ ni pampa rẹ fàmọ́ra bá sọ̀rọ̀ so ọmọ rẹ ni ọjọ́kùnrin ni ojóbìnrin ni bá sọ̀rọ̀ so kófì mọ̀kàn tí ń ṣẹlẹ̀ so bákan náà asọ́bùrù wọ́tà hẹ́mọ́lì so ẹni tó náà wá ń ṣe nǹkan yẹn òun náà níbi kó ní sùúrù báwọn bàbá yẹn náà ti nídìí sùúrù bẹ́ẹ̀ náà ni ọmọ tóun náà rí nǹkan tuntun nídìí kó ní sùúrù láńlá gan torí wọ́n ti rí òdodo kan táwọn èèyàn rí nìyẹn wọ́n ti rí nǹkan kan tó tún dán lójú yàtọ̀ sí táwọn ènìyàn ò rí ọ̀wá nídìí kọ́ ọmọ wa ṣe pẹ̀lú agídí kọ́ ọmọ bá wọn jà kọ́ ọmọ sọ́darí wo ó dùn lórí tó ń ṣe ọ̀ wastaqim kama umirt wad'i wastaqim kama umirt wá dúró àmọ́ ò ní ṣe nǹkan bá ní kó ṣe tí eléyìí òun náà ni àwọn nǹkan tí mo fẹ́ mú ẹnu kàn ní ìní. àmì ah, kí n gbé àwọn kọ́ọ̀lù díẹ̀ díẹ̀ ní zero eight one zero wàlíkò sọlẹ́m. Muhammad Rasheed ló ń pè. náà mẹ́ka bọ̀. ẹ lákùn agbóyá ni ọ̀rọ̀ yìí ni pé tòótá bẹ́ẹ̀ àdìjẹ́ náà wà ẹsẹ̀ àwọn òbí wa ló wà hmm, ṣe rí ọ̀dà kí n ṣe dáadáa tó bí gan. mo fẹ́ fi yín pé tá a bá hmm. fẹ́ tẹ́ ìkan bá wà lẹ́sẹ̀ yẹn fún àjò àìbò lèyìn Mm. kẹ́sì máa ní káyìn yẹn máa tẹ̀ wọn. àdẹ́nẹ́rì mm. títẹ̀ tẹ̀ lọ pé sáàmì sí lọ́hùn. Mm. dídó náà wà lára sáàmì sí lọ́hùn. òun kan pọ̀ jù orí wá o. tẹ̀ ń náà dáná. ẹ náà dáná àbí torí à ń sọ̀rọ̀ so ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe nǹkan tí yẹn kan máa ń dá sí pẹ̀lú àbí sọ lẹ́ẹ̀kan pé kíyàn kọ́kọ́ wà ní téèyàn ọ̀rọ̀ ayé rẹ̀ gan ọlọ́lẹ̀ gọ́gù ọlọ́lẹ̀ àwọn òfófó tí ọkàn yàn èèyàn mọ̀ lọ́lẹ̀ wá káàkiri kúrò ní tẹ́rí gbogbo rú àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí tí wọ́n bá ti ń tó lè kà fún ara rẹ̀ ni mi ní dákọ́lé rédíò yẹn ní ìjọ kan àwọn gẹ́gẹ́ lórí yẹn gẹ́gẹ́ lórí Facebook rẹ̀ ló ti tú out pé ọ̀rọ̀ ìkúnlẹ̀ ẹni tó bá lajú yóò mọ̀ pé ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ tó pamọ́ pé àyànkúnlẹ̀ kìyàn àkúnlẹ̀ kìyàn kí ń tó pamọ́ so bọ̀tà ìlajú ẹ̀sìn àbí kó yẹ pé àwọn tí kò lajú nìyẹn súnmọ́ tó kéèyàn dúró láti fi ṣe kí ni tó bá fẹ́ ṣẹ̀sìn wàá mọ̀ pé mo fẹ́ ṣẹ̀sìn lélẹ́yìí but ó fẹ́ kíyàn ẹ̀mí rẹ̀ ni pé ó fẹ́ kíyàn ọlọ́run sì ní tẹ́ bá fẹ́ kíra yín títẹ̀ òun lòun ní ànábì sọ̀rọ̀ sọ́làmù náà òun náà sọ ó sọ ń tàfi kíra wa fúnra wa ọlọ́run sọ ń tàfi kíra fúnra wa níta mọ̀ ń tẹ̀ fún òun náà ni pé láti fi gbé nǹkan yẹn tóbi ni ọlọ́run ní ká má ṣe é fún ẹ̀dá kankan so a ti sọ síwájú mo ti mú àwọn ayé àwa mo mú hadisi wa lóríṣiríṣiríṣiríṣi so kọ́nà kọ́ mọ́ ṣàtàánú fún wa òun náà ni pé irú ẹni tó pè yín nìkan tó akọ́ bá láǹfààní láti lè pè mí sórí nọ́mbà mi tó bẹ́ẹ̀ ní láti àlà ń lè rẹ̀ fún ní àwọn àlàyé tí ó tún kún kẹ́kẹ́ jù báyìí lọ so òun náà ni pé àlìjánná táwọn oníkà àlìjánná tá a ta akidami ummahat so hadisi yẹn hadisi kò ní kò kí ń ṣe hadisi Ànábì sallallahu alaihi wasallam àmì yẹn gbọ́dọ̀ ṣe ìgbọ́dọ̀ ṣàbúrú pẹ̀lú òbí yàn so torí pé kí ni nítorí kó báyàn lọ́dọ̀ ọlọ́run ọba ni so at the same time yìí gbọ́dọ̀ ṣe ọba tó dáyàn náà so náà mo fi ní pé èèyàn wá ọ̀nà wà ń jẹ́ àdáka aláǹtó ṣe kàbí máa lé tẹ̀lé kàbí ẹ̀lẹ́mọ̀ alátòtò fi dúnìyà ma'rufa ó gbọ́dọ̀ ṣe dáadáa tí sì gbọ́dọ̀ àṣẹ ọba ọlọ́sàbà dúpẹ́ fún yín o ìmáàmù Gani kí ọmọ yẹlẹ́kọ̀ọ́ ló ń sọ̀rọ̀. àdúgbò. àwọn kìnìún yẹn ń kọ́ sí ni o. bọ́ọ̀ sùn mí lọ. àwọn kìnìún yẹn ni. sóde wọlé naam hello hello ẹ ti wọlé o láàgbé nẹ́tíwọ̀kì yìí ní problem. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Àwọn ọmọ gàmìkì ló ń sọ̀rọ̀ gbà. Naam. ẹ dákun gẹ́gẹ́ bí àwọn ìpàkíyèsí wa pẹ̀lú òbí wa àti àwọn ọmọ káwá rí pé òbí wa ó wá àìdá bóyá wọn ti kàkà tí ń ṣe sẹ́yìn rí gẹ́gẹ́ bíi pé bí ọ̀dà fún yàn hmm. ọ̀nà wo lè gbé ìgbà tí yóò fi ní tara wọn lọ́dọ̀ tó kó so ìyẹn ó ṣàfihàn ìyẹn ó ṣàfaradà kínní yẹn náà ni so àwọn tó wá pẹ́ ní tíyẹn lè bá sọ̀rọ̀ ni pé wọ́n sọ fún wọn pé ah, nǹkan báyìí báyìí báyìí ah, ó ṣe dùn mí gàǹgà báwọn òbí mi yóò sọ wọn pé àmọ́ ah, bínú ọmọ mi nìkan so tó yẹn ó sọ ni àmọ́ tó dáa jù ní títú ìbá ṣẹ̀yàn kí yẹn ó ṣàmójúkò gbogbo ẹ̀ṣẹ̀ tó bá lè ṣe fún yàn kí yẹn mọ́ kàkún torí kí yẹn mọ́ inshallah fún a bá fẹ́ kọlù ká pè mí sórí nọ́mbà mi zero eight one zero zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine so tí ẹ̀yin ètò ìlú láì tààlà so ká máa pera wa àbùfàtà sàrùmí ló ń dágbére pé subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.